ọ̀bẹ rèé àlùbọ́sà sì rèé gbogbo wa la mọ̀ wípé bí n bá mú ọ̀bẹ yìí tí mo la àlùbọ́sà yìí ojú mi ó bẹ̀rẹ̀ sí ní dami pòròpòrò kí gan ni máa mójú ẹ ní dami lásìkò tá a bá gé àlùbọ́sà ọ̀nà ó láti lè gbà láti dí ikùn ẹ jẹ́ á lọ. lásìkò tá a bá gé àlùbọ́sà yìí oríṣiríṣi àwọn kẹ́míkà ní máa ń jáde ńbẹ̀ lára ẹ̀ ní àwọn kẹ́míkà amóúnjẹ dùn lára ẹ̀ sì ní kẹ́míkà kan tí wọ́n ń pè ní propenthial S oxide propenthylaline oxide yìí gáàsì ni lásìkò tó bá wá débi ojú tó bá fara kan omi díẹ̀ tó wà lórí ojú yóò wá di ásíìdì kan tá a mọ̀ sí tetraoxosulfate six acid tí wọ́n tún pè ní sulfuric acid ṣùgbọ́n ásíìdì yìí ó lẹ púpọ̀ nítorí náà ẹ má bẹ̀rù ó lẹ tólóyìnbó mọ̀ sí pé ó dilute gan kò lè ṣe ojú láburú púpọ̀ ṣùgbọ́n òun ló máa ń jẹ́ kí ojú ó tani lásìkò yìí ìdí tójú ṣe wá ń ṣomi ni wípé ojú ń ṣe omi yìí láti fi fọ ásíìdì yìí dànù ìdí rèé tójú ẹni fi máa ń ṣe omi lásìkò tá a bá gé àlùbọ́sà nígbà tá a ti wá mọ̀dí tí ojú fi ń ṣe omi àwọn nǹkan wo gan la lè ṣe láti fi dí ikùn ohun àkọ́kọ́ ó ní wípé kárí wípé ọ̀bẹ tá a fẹ́ lò ó mú dáadáa ọ̀bẹ yìí a sì ti lè kì í bọnú omi kómi ó wà lára ẹ̀ ìdí ni wípé bá a bá ṣe gé e bọ́bẹ̀ yìí bá ṣe mú tó òun ni kẹ́míkà propentialase oxide tí mo sọ yìí tí ó jáde ni ó ṣe kéré tó bọ́bẹ̀ bá ṣe mú tó ni yóò ṣe kéré tó bọ́bẹ̀ yìí bá tún wá lómi lára díẹ̀díẹ̀ lára àwọn omi ara ọ̀bẹ yìí yóò ti dí kẹ́míkà yìí kù èkíní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé a lè fi àlùbọ́sà yìí sínú ẹ̀rọ amú nǹkan tutù tá a mọ̀ sí fíríjì fún bíi ọgbọ̀n ìṣẹ́jú ká wá yọ lásìkò tá a bá yọ kẹ́míkà yìí ń tètè jáde lára nǹkan tó bá tutù dáadáa hmm, reaction rate yẹn ó slow bí àṣẹ ilé ìbò nítorí ìdí èyí eh, kẹ́míkà yìí tí ó jáde kò ní pọ̀ púpọ̀ bó bá tutù ohun ẹlẹ́ẹ̀kẹta tá a lè ṣe ó ní wípé a lè wọ àwọ̀ ojú tá a mọ̀ sí gúgù tí yóò dí ojú tí ò ní jẹ́ kí gáàsì yóò kàn wá lójú ohun ẹlẹ́ẹ̀kẹrin tá a lè ṣe òun ni pé a lè wá fáànù ká gbé sẹ́gbẹ̀ẹ́ bíi tọ̀dọ̀ mi báyìí ká wá tàn án débi wípé fáànù yẹn yóò máa fẹ́ àwọn kẹ́míkà yẹn yóò máa fẹ́ àwọn gáàsì yẹn kúrò níbi ojú wa lásìkò tá a bá ń gé lọ́wọ́ lákòótán ǹjẹ́ ajẹ́ mọ̀ wípé bá a bá ṣe gé àlùbọ́sà yìí sí iná ni àwọn kẹ́míkà yóò ṣe pọ̀ sí kì ṣe kẹ́míkà tí mójú ta nìkan o kẹ́míkà tí mú ọbẹ̀ dùn nítorí náà tí n bá kàn gé àlùbọ́sà yìí sí ọ̀nà mẹ́fà péré tí mo dà á sínú ọbẹ̀ àtẹni tó gé e sí ọ̀nà tó pọ̀ àbí tẹni tó lọ̀ ọ́ ẹni tó lọ̀ yìí tọ̀dọ̀ tiẹ̀ yóò dùn ju tèmi tí mo gé e sí ọ̀nà mẹ́fà lọ torí èmi tí mo gé e sọ́nà mẹ́fà àwọn kẹ́míkà amóúnjẹ dùnú ẹ̀ kò ní jáde púpọ̀ dáadáa Àròjinlẹ̀ ló kọ́ mi àyàn gidigbo tí ń kojú gbogbo ọgbọ́n gbogbo lóye àtọ̀mọ̀ràn lè jó ẹ kú kàlẹ̀.